ọkùnrin tó wà mẹ́rin kó kún bẹ́ẹ̀ ènìyàn ó kún bẹ́ẹ̀ yẹn نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله تعالى واعلموا أن نبيكم قد ورسالنا لكم سنن الهدى وجاء بكتاب كالشمس في الضحى واليوم إن شاء الله تعالى نقف مع تدبر آية من آي الذكر الحكيم لنجعلها غدا للقراءة المتدبرة التي نستلخص منها الأحكام والعظات والعبر ونعيش مع كلام ربنا فقد روي عن عثمان عليه رضي الله تعالى عنه انه قال لو طهرت قلوبكم ما شبعتم من كلام ربكم ويقول الله تعالى في القران ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم وكذا تذكرون فقد جمعت هذه الآية بين الأمر بمحال الأخلاق والنهي عن سفاسفها وجاءت هذه الآية الكريمة بعد قوله تعالى ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين adáwọ̀pẹ́ fún ọlọ́run bọ̀ wá tọ́lá nígbà ọba tó ń fi àánú rẹ̀ ṣe wá ní mùsùlùmí àánú yìí abẹ́ ọlọ́mọdé ọwọ́ yìí fún wa àánú yìí ọlọ́run jẹ́ ọba wa pẹ́ ìjọ ọba àkàlẹ́ ọlọ́run ọba rò wọ́n nìkan lálágbára ara tó bá sì bọ́ ọlọ́run dá ọlọ́run ìjà alábọ̀ pàdé àárọ̀ wa ti ń da àtọ́sọ̀ ọba ọlọ́ gbọ́dọ̀ yóò dá ọlọ́run ọjà bóyá bóyá yọ̀ ọlọ́run sì àánú ọjà bùnì àná lórí ìpàdé àlọ́bá kìí ṣe ọgbọ́n kìí ṣe mímọ ṣùgbọ́n àlàwọ́ lábíà kí là jẹ́ bí èèyàn bá máa jẹ́ ọmọ ẹni tí jẹ́ ẹni gíga àtẹ́wọ́ ẹni gíga tó sọ̀rọ̀ ọlọ́mọdé àsọ̀rọ̀ wọn ọlọ́mọdé àsọ̀rọ̀ wọn ẹ̀yẹ ló sọ wọn táwọn ẹjọ́ bẹ́ẹ̀ ní iná ní ẹ̀kọ́ pọ̀ náà kọ̀ ẹ̀kọ́ pọ̀ lára nígbà ọ̀gá màsí ẹ̀kọ́ pọ̀ náà Quran ẹ̀kọ́ pọ̀ lára mẹ́wàá Muhammad sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ọ̀dọ́ bára mùsùlùmí ó náà ní pé nígbà àti gbọ́ ọ̀pọ̀ àdúgbọ̀n ọ̀rọ̀ àtẹ̀jọ́ àṣìgbọ́ okùnrin lò okùnrin ronú sí okùnrin wọn lò Al-Qur'an tá a gbọ́ náà wọ̀ ọdún jẹ́ ẹ̀ka ẹlòmíràn ní tó ti ká sáà ní ọmọdé Al-Qur'an wọn kà tán kò sí ní ilé kìránì tó ń jáǹkà ó ní síbẹ̀síbẹ̀ mélòó la gbọ́ yé mélòó la múlò lẹ́nu ẹlẹ́nu ìtọ́ wa sábù ilé jáde kí wọ́n rí àwọn akọ́tọ̀ sábù ní ọlá ẹni tó ń jọ káàdì tó jẹ̀bi ní sùn èyí gbà ní ìlú ìjókòó ẹwà ti jẹ bẹ́ẹ̀ ní gbọ́dọ̀ yìí tẹ́lá ní ti jókòó eléyìí tẹ sára òun kò ní lójúkù yóò tó chaati kọ́dà ní oníṣẹ́ níjọ wa ti tọ̀lọ̀ nínú àwọ̀ àdáwọ̀ ọkọ̀. àdáwọ̀ àwọn mùsùlùmí wọn náà ń yí pé ẹnì kan máa wá sáájú wa Usman rọ́bì ọlọ́ọ̀bà kàlífẹ̀ lẹ́yìn wọn ní láwọ̀ kọ́ọ̀bọ̀ olówó ìbáṣe wípé ọkàn ní mú ẹ̀ máa ṣe ọ̀bẹ́yìn kan lẹ́kẹ̀ alábàárọ̀ ẹ̀bá ti máa wò wípé ẹ ti yí nípa ọ̀rọ̀ náà ibi lọ́nà ọ̀tá ní olùgbòmà ẹ̀ẹ́fẹ̀ẹ́ mà sí ẹ̀ẹ́fẹ̀ ẹ̀yìn sí ẹ̀ẹ́fẹ̀ sórí iṣẹ́ látara ẹ̀ lọ́wọ́ wa ní ìṣó àwọn ọ̀dọ́ kò sí ìṣòro ìyẹ́ ọlọ́run sọ ìwé ọlọ́run sọ àwọn ọ̀rọ̀ ṣe ní àyà kan bẹ́ẹ̀ náà kọ̀ á ń tẹ̀lé ẹ̀rọ ìgbésẹ̀ ní àyà náà mo ti ṣe ìtọ́ka kékeré sí rí wípé ní dọ́hùn tó dì í pẹ́ pẹ̀lẹ́ ẹni tí wọ́n bá sọ̀rọ̀ dọ́hùn kò ní bẹ́ẹ̀ lù àbí tí wọ́n bá kó àwọn tí wọ́n gbé ń dọ́hùn lọ́kùn ṣùgbọ́n ìjọ́hùn tó kékeré kan bẹ táwa náà bá àwọn náà lè sọ̀rọ̀ àwọn ìjọ́hùn kéékèèké ìjọ́hùn kò sí ìjọ́hùn náà nílé ìlú àyọ̀ máa jẹ́ ìjọ́hùn táwa bá lọ́wọ́ àwọn ará ṣùgbọ́n àwọn ará náà sọ̀rọ̀ ṣùgbọ́n nínú àwọn ará àbáwọn rẹ̀ wọ́n dà sí lára ajọ́ òun lé títí di sí ọlọ́run alágbàlagbà ayé ọlọ́run dáwà ní ọ̀dà. lẹ́yìn tá a bá lọ́wọ́ ọmọ títí ìgbà tí wà ní bẹ́ẹ̀ lóye tó àgbà táyà ṣe ń dàbí ó kéré nìkan tó ń ṣe kópa tí wọ́n wà fẹ́ parí rẹ̀ tí ó kéré òun ìdúnà lọ́ra ìyàwó ayà ni wọ́n kà nínú ìjọba ni àbójú mi a máa a especially tẹ́ ẹ bá mọ̀ wípé ááyà yẹn nínú Al-Qur'an àwọn tó wà lókè rẹ̀ àti tó tẹ̀lé nǹkan tó lágbára. Bàbára ń sọ ááyà yìí fún wa. Ọlọ́ni wọn náà zanna alayka al-kitaba. Ìlú ń ńlá àwọn ọlọ́run bá sọ Al-Qur'an kalẹ̀ fún mi. Ìdílé àwọn ìdìbò lè ṣe bí ìdí nǹkan àlàyé rẹ̀ Kò sí nǹkan kan ọ̀la rẹ̀ nílé. Bí ó gbó àlàyé rẹ̀ bẹ́ẹ̀ ẹni sáré pa á lẹ́nu ìrìn ayé ń lọ wọn lẹ́nu kan wá bá ayé lọ́dọ̀ náà ó ní ìgbé ẹ̀sìn ní kí gbogbo nǹkan ní bẹ́ẹ̀ lọ́kọ̀ọ́ hàn O ní bẹ́ẹ̀ gbogbo nǹkan ó ní bẹ́ẹ̀ wọn lọ́wọ́ bí á a

ní wọ́n ń sọ fún ẹni tí a ti dájú sí gbogbo àlàyé tó ṣe tí ó yí ọ ó lè rí ó lè dáadáa ó lè àpá ìrọ̀lá nǹkan lọ nígbà àwọn ọmọ ó lè rí wọ́n ṣe máa ṣe búrẹ́dì. ẹni lẹ́gbẹ́ bá ti wé ìdókòó láti lọ wá ó lè lọ lọ bá tó àìní dáadáa lẹ́kìrì èyí tó lè máa ń ta àlàyé iṣẹ́ ti ní èyí. ní ọba ti ṣàlàyé mọ̀ tìbíyàwó ìkó ìṣẹ gbogbo tá a wà náà òun làwọn tá a wà láyé ní ìsìn lórí tá a kó lórí òfin àwọn ìjọba wa ni pé àwọn bá mi láyé ní ìsìn nínú ìbùwá ni pé àwọn ọmọ wa tó jù ní àṣẹ ìwọ òun ní ọjọ́ ìlú ìtò ọ̀dà wọn ti di lọ́wọ́ ìjọ wa ní ìsìn wọn wá ní àti ìbọ̀ òun ní àti ẹ̀rọ ẹ̀yà àti ẹ̀jọ̀ àwọn ọ̀dà kan lọ́dún ní àti ìbí kíṣẹ́ kíkọ̀ ìdí ti kọ́ yẹ̀ sí i wọ́n ti yá sí ibi méjì ó ti kú ìsì ó ti wá ní wá ní ìsìsí ibi fóònù. ìrẹ̀lẹ̀ mi ní ilé ìgbé gbé wà yá àṣì ọ̀dọ́ àtàwọn tó gbé alọ díẹ̀ díẹ̀ tó bá tún tó fẹ́ wọn tó yàwó fẹ́ bọ̀ sẹ́yìn dálẹ́gbà ẹ mọ̀ lé nínú àbùkù yìí. ibo à ẹ mọ̀ lé nínú ìgbéra àdéhùn àdéhùn kékeré ẹ mọ̀ kékeré sí i. wọn náà lè ti di wáìtì black and àdúgbò ọpọlọ ilé ẹni sọmọ fún ìgbà náà nígbà àwọn ọmọ ọkùnrin sí tó bá ń yọlọra plasma fún bẹ́ẹ̀ ìjọba gbogbo ìlú ìgbìta rẹ kíni à ó ti rọpò gbogbo nǹkan àmì ní ìlú ìjọba ìyá ìlú ti jẹ èsì ọ̀rọ̀ ìjà máa fi yẹn nínú ojú omi nínú lọ wàlá zẹ́nà alẹ́ kọ̀ǹpútà ọlọ́run ni a sọ aláyé gbogbo ìpalára sínú rẹ̀ wà wúwo ìmọ̀nà lẹ́nu rẹ̀ wà rọ́ṣùmà àánú ìkẹ́ ìbẹ̀lẹ̀ wà mọ́ṣọ̀ ìdùnnú lẹ́bẹ̀ lè mùsùlùmí báwọn mùsùlùmí. ìgbà tó lè wá ní àwọn ìgbà tó lè tún náà kọ̀ hánì ní ọwọ́ àti àyà àbẹ́ kàkà. ìgbà iná lọ́ọ̀rà ìyá mọ́rọ̀ lè hádẹ̀lì wẹ́ẹ̀dì ṣà wà ìtàlẹ̀ kọ̀ọ̀rọ̀ mẹ́ta ọlọ́run pàṣẹ nǹkan mẹ́ta wọ́n ha ó ṣe pọ̀ àárín nǹkan ṣáàtì wọ́n ní mò ń kárì pẹ̀lú báwọn. ọlọ́run apáyọ̀ pẹ̀lú pé ìyá ìwé fún láàrín kan tẹ́lẹ̀ ẹ̀rù tó ń parí rẹ̀ láàrín kan tẹ́lẹ̀ tàbí ìṣẹ́gbọ̀n kẹ́rù lóṣù ṣẹ́ẹ̀dì tara rẹ̀ gbọ́n wà sí. ọlọ́run sàánù ọ̀rọ̀ mo mọ̀ ọjà mi lójú pé èmi tí mo bẹ níwájú yìí mo nwere èdè ìmọ̀lẹ̀ látọ̀dọ̀ ọlọ́ ọlọ́mọdé sọ̀rọ̀ lọ́rọ̀ pé kí o jọ àwọn àjẹ́ ìpè ní ilé ìgbà ní ọlọ́ ọlọ́run yọ na ẹnìkan wà ní nínú ọ̀fẹ́ àánú ọlọ́run àbòsí ẹnìkan wà ní nínú ọ̀fẹ́ tí ọlọ́run bó fọ́ ojú ayọ̀ ìlóòdì bó sí àti tá a bá ń fẹ́ àti tá a bá ń wà àti tá a bá fẹ́ rí náà ṣe ọlọ́run ká mójútó náà ṣe ọlọ́run ká dèjì. ìwà àgbọ̀n mi tá bá ń wá àwọn ìgbàgbọ́ lọ́n dá ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء tó bá kọ́kọ́ àlàyé rẹ̀ òdodo wàhídà tó fẹ́yìn mọ̀nà látọ̀dọ̀ ọlọ́run tó ọ̀fẹ́ fẹsẹ̀ kọ́ wọ́n mọ̀tà tó ń fi àánú látọ̀dọ̀ ọlọ́run wà bó sọ̀rọ̀ tí wọ́n náà ń fẹ́ gba ìwé ìdùnnú ìlú ayọ̀ látọ̀dọ̀ ọlọ́run àwọn máa ṣe ọlọ́run mọ̀ ọlọ́run sá ìsá jìnà sí tó ọba bá jìnà sí pé mójútó tó ẹ tó pẹ̀lú ògùn ọlọ́run nǹkan mẹ́rẹ̀ ní ẹ̀yọ́ jẹjẹ ìrìyà rẹ̀ ní lè ṣe ọlọ́run ọ ní sọ̀rọ̀ wàhúdà ó fi ẹsẹ̀ ní ojú ọ̀nà ó sì fi ọmọ àná ní sọ̀rọ̀ lójú ọ̀nà lórí máa wà lójú ọ̀nà sì ẹsẹ̀ lójú ọ̀nà ó tó sọ. ìkẹ́ àánú àánú mi ń gbà níbi ìdìbò rẹ̀ wọ́n ń gbé ọ̀rọ̀ yẹn àwọn fífẹ́ lọ́dọ̀ bí ọlọ́dọ̀ bá àánú wa níbi ẹni dápọ̀ àánú ọlọ́run jẹ́ tiẹ̀ wà ọrụ sọ̀rọ̀ ó lè ayọ̀ ó ọrụ ìlú ayọ̀ pẹ̀lú ìwọlọ̀ bọ́lá ọrụ ọrụ ọrụ ọrụ nínú ẹni tí ọgbọ tí ọgbà ọlọ́dẹ náà kú wọ́n wà. والسلام على رسول الله وآله وصحبه ومن والاه هذا هو الصلاة ìgbé àtìgbè àti àánú rẹ̀ kọ́ lọ́ba àlẹ́wà Muhammad sọ àti ọjọ́ mùsùlùmí tó ń gbẹjọ́ bẹ́ẹ̀ ẹ̀yà ń sọ ọlọ́gbà àlejò ń bẹ́ẹ̀ ní ọjọ́ mẹ́fà ọ̀kan kutoka wawili ẹja mú mẹ́ta síbi tàbí ọ̀nà ẹja fi mẹ́ta yòókù síbi àìsàn níta ló dùn ó ti lẹ ọlọ́mọdé àsọ̀rọ̀ sàánú wa o ọlọ́run iná lọ́ dájúdájú ọlọ́run ìyá àmúlò bí àdè ọlọ́run pàṣẹ déédéé àlàájú déédéé ló jẹ́ bẹ́ẹ̀ wọn lọ́ọ̀dù kò sí wàhálà kan tó bá wa lẹ́yìn ayé tó tóbi jù ju àìṣedéédéé lọ àbòsí. àbòsí àbòsí mọ̀ lágbára láyé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó láti ibi ti gbà ẹ̀wọ̀n ibi tí wọ́n gbà láyé àbòsí mọ̀ lẹ́yìn àìlèṣeré lẹ́yìn kẹ́kọ̀ọ́ àwọn èèyàn kájọ kájà wọn sáàárín àwọn èèyàn tí wọn àbára wọn mú láàrin àwọn ilé ìmílẹ̀ ẹkún wọn nílẹ̀ àwọn tí ó sì bá ń bẹ̀ káàtì fún láti mọ àwọn ní ìgbà tí máa wá fáwọn aláǹfààní àwọn lè ní agbára tẹ́lẹ̀ tó pàdùbí ayé ọ̀rọ̀ alẹ́lù mí ní pa àwọn ti dáwọn ẹwà àwọn èèyàn kálukú fẹ́ kọ̀ǹtó ayé ọfẹ́ kọ̀ǹtó ìbẹ̀wò fẹ́ dàbẹ̀ gbogbo ẹ̀ tí ìbọn wa ṣàbòsí ìyá ẹni jẹ́ olórí orílẹ̀-èdè kan ó ní orí orílẹ̀-èdè ti fi ẹnu gbé wá wọ́n sì gbé ìyàwó àtìyàwó àtìyàwó ó lù ú sẹ́wọ̀n bí wa ṣàbòsí àwọn a tó jọmọ ara wa táwọn kọjá ara wa nítorí máa kó àwọn ẹni jẹ́ àbòsí ni àbòsí ni ilé ìwé tí wọn lọ ni wọn náà lọ ọgbẹ tó ń bẹ lórí wọn kò tó ìlú bẹ ìlànà ibi àwọn ilé ilé tó wa owó ti bí àwọn àbòsí àbòsí ọlọ́wọ́n bá lè máa ṣe déédéé tí ẹ̀rọ ń ṣùgbọ́n ìwẹ̀ ló tóbi jù nínú ibi tọ́lẹ̀ ní ìyànjú pọ̀sẹ̀. ẹ̀yà rẹ̀ sọ̀rọ̀ ọ̀gá ìjọba ọ̀dà ń bí lónìí àbàkà àtàkì ní ìdí pẹ̀lú ọ̀rọ̀. àní ìjà àdínú máa rọ̀ bí i àjẹlẹ̀. ẹ má gbàgbé ọ̀rọ̀ rẹ̀ fún àlùkò ọmọ rẹ̀ o. ìyá àbò lẹ́yìn aláàtò sílẹ̀ na ìyá. ìyẹn sílẹ̀ kàlà ẹni tí ò ṣe déédéé pẹ̀lú ọba tó dáa lẹni tí ń gbé ẹ̀tọ́ rẹ̀ fún ẹlòmí e ọlọ́run bá tí ọ tán ọlọ́run bá ṣàánú rẹ tán ẹlòmí ìlọ lọ dúpẹ́ fún ọwọ́ protection ọwọ́ aṣọ ń ṣe eh, ń ṣe ń ṣe eré bí wọ́n fi ọ̀pọ̀ ẹbọ ṣíṣe ara ìlẹ ṣe déédéé ara ìlẹ dúró déédéé pẹ̀lẹ́ sìn Ọlọ́run ọba àbùkà àtàṣe déédéé pẹ̀lú ànábì tọrọ lọ sí ànábì ọba dáàmà wípé nǹkan tó bá ti sọ ẹjọ́ tó bá ti dá ìlànà tó bá ti mú wá fún wa àbúkà jùlọ ọmọ máa ànábì àwọn ẹni ìlú tí wọ́n fẹ̀ tí wọ́n tóbi lẹ́gbẹ̀ẹ́ ìdílé ní lábọ̀ tó wọ́n lẹ̀ tí bá mú wájú mẹ́rin ọlọ́bí bí ẹbí ọlọ́run bẹ́ẹ̀ bá ti gbìrọ̀ ọmọ ẹ̀ ní sọ̀rọ̀ dáná lẹ́nu yẹn àwọn àbára ń parí lẹ́nu adàrà dáa báwo lọ́gbà wá ní ìyàwó èèyàn kó o ẹ̀kọ́ ẹ̀sìn wọn ní ìka mi tí sọ̀rọ̀ dèrèdà ẹ̀dàpọ̀ àbáwọn ìbẹ̀rẹ̀ tó wọ́n na àwọn ẹ̀dà tàbí ìta àìkèké yìí tí náà ní bí wọ́n dà àgbà tó lọ́nu tí wọ́n ti wọ́n nà wọn kò lọ mọ́ ọ́. òkùrọ́ kèrè ní kílọ́wà lọ́ọ̀dẹ̀ òkùrọ́ ẹ̀dá òkùrọ́ mi tọ́lọ́ ẹni tí ọ̀rẹ́ ẹ̀mẹ́yẹ gbàgbọ́ rẹ̀ ti jẹ láyé ọlọ́run gbàgbẹ́ ọlọ́run máa jáde yà ẹ dákun déédéé pẹ̀lú ọlọ́run déédéé pẹ̀lú ọ̀rọ̀ sí ọlọ́run gbogbo àwọn akọ́lọ̀ ti kẹ́ tá a ti níyàwó kan tá a ti níyàwó ní ẹjọ́ ti ní mẹ́ta ẹjọ́ ti ní mẹ́rin dé nínú ọwọ́ ọ ẹni tí ọba mẹ́fẹ́ mẹ́fẹ́ wọn kọ́nà fún ìyá wọn kó ṣe déédéé láàrin àwọn ìyàwó déédéé láàrin àwọn ọmọ àìyẹ nìkan ní pọ̀ sí ọlọ́run ló kọ́ àná sí pẹ̀lú àwọn ẹlòmíì tó yàtọ̀ sí wọn a lè dálé ayé bí áàgbé pẹ̀lú èèyàn tó lè ṣe déédéé láàrin wọn tí ẹ ti ń bẹ láàrin ìwọ àwọn èèyàn tí ò ní tàbí àwọn tó yá lọ ẹni a bá ẹjá tó déédéé o láàrin àwọn àtọlọ́run láàrin àwọn àtẹnitọ́nà wọn sí wa láàrin àwa àtàwọn ìyàwó wa láàrin àwa àtàwọn ọmọ wa láàrin àwa àtàwọn ẹlòmíì tó yàtọ̀ sí wa tí ìdájọ́ lọ́rùn ìjà wa ẹgbẹ́ ìgbé kékeré wà wọ́n ẹ̀ṣá ẹ̀ṣá ni kí èèyàn ṣe dáadáa ẹ̀ṣá ni kí èèyàn ṣe dáadáa ọlọ́run wà sí i. ẹ mọ̀ ṣe dáadáa inna Allaha yuhibbu bá máa ń ṣe dáadáa ọlọ́wọ́ fẹ́ràn wọn púpọ̀ á nǹkan ti dàrú láyé wáyé nǹkan ti dàrú láyé wáyé ẹ ká lọ kẹ́kọ̀ọ́ lára lẹ́wọ̀ ọ̀gá mi sí tí wọ́n bá ní èèyàn máa ṣe láyé ọ̀gá làlẹ́ ti sọ̀rọ̀ ní ọ̀nà tó sọ́lá láàrin ìwà ẹ̀rọ sọ́lá lọ́nà tó pọ̀ tí ò ká gbọ́dọ̀ àwọn mùsùlùmí ṣe jù báyìí gbọ́dọ̀ àwọn mùsùlùmí ṣe jù báyìí. a ní ẹnìkan ti wà nínú àwọn olórí àwọn kékeré tó ń fà lẹ́yìn gbàtọ́ bàtà tọ́wọ́ àwọn sàádé bá inú wọn dùn pé wọ́n bá dànù mọ́ wù wọ́n wá dé mọ́ òkú pẹ̀lú òkú mọ́ṣáláṣí wọ́n dé mọ́ wọ́n rán bíbí bíbí wọ́n rán wọ́n rán mọ́kò pẹ̀lú òkú tó yí dáadáa nípa àgbà ní ìgbà yìí sọ náà ọwọ́ ti gbá lára yín ẹnu wọn náà wọn. àwọn ìgbà wa mọ́ṣáláṣí sọ àwọn ìgbà wa mọ́ṣáláṣí ah. láwọn ìwọ ìwọ náà ni máa sọ ọ̀dẹ́ta fún mi tó bá sí owó ìfọ̀ lówó àlóbi ní àyè ìjọba bá sí owó nítorí ọba fẹ́ ni ọsọ bí n sọ ọ̀dẹ́ta fún ọmọdé ní sọ̀rọ̀ ó ti ló bá àlẹ́ ọ̀sán àlẹ́ mi sọ̀rọ̀ ọ̀sán àlẹ́ mi lọ́la ìgbà sílá tọ́jú láyé láyé lọ tó bí tó bá sí ilé ìyẹn ọ̀sán nǹkan kí ilé sọ láyé. ẹ tún nílẹ̀ náà bá tèmi lọ́wọ́ tó ń sori ìtàlẹ̀ bá ń bẹ ẹ̀ṣọ́ ní màá bá tèmi lọ ṣùgbọ́n ẹ̀sìn ní ìlú bá wà á ṣe iná lọ wà ní ẹgbẹ́ lọ sí i alábòókò ẹja lára bá ní sì ń gbóná lára rẹ̀ lọ́rọ̀ tó tó kejì ni wọ́n jẹ́ mọ́ alábòókò wa bá wọn. mọ̀sílámù ló ní bá wà pẹ̀lú fún ọjọ́ mẹ́ta bá ìgbà tí ọ̀gá ẹ̀wọ̀n gbà nínú ọ̀sọ̀ ìṣàrọ̀ ẹ̀tí ẹ̀gbẹ́ máa bá ṣe èyí ẹ̀yìn jẹ́ ẹ̀bí ẹlọ́tù sọ́lọ̀lá ẹ̀rọ tó ṣe wípé tí ojú ẹ̀ bá tẹ́lẹ̀ ló bá pàdé ẹ̀rí kọ́nà ló gbé sí ẹ̀ irú ìwà tó mú sí àlẹ́bù tó gbogbo àlẹ́bù yìí tó bá ṣe pàdé rẹ̀ ó mú sí ẹ̀ àwọn sàárì ọlọ́sàn wọ́n fi lọ sí ìgbà wájú tó ó sì fún ọmọdé ó sì lọ tó sì náà ọba ya ẹni ní ọdún kékeré ìdènà pọ̀ síbẹ̀ ọba sí ibẹ̀ nígbà tí ó padà wà fún sì láàárọ̀ jẹ́ pé ìjọba ní gbogbo àwọn. tí ọba ní màá pa rẹ̀ ṣe dáadáa ẹ̀dá ṣe dáadáa báwọn yẹn anábì Muhammad sọ̀rọ̀ ẹ máa mú ọ̀rọ̀ tó léwu anábì ní ìdá àgbà láàyè láàyè kì í sọ̀rọ̀ yẹn àti jẹ adìẹ afẹ́ jẹ ẹran anábì ní tẹ́ bá fẹ́ bí ẹran fa sínú ẹbú dáadáa wọ̀ ọmọ ìdílé kúrú ẹran tó ti fẹ́ fúta àjẹ wọ́n yín ra ọ̀tá yẹn tẹ́ bá fi ìfẹ́ pàǹkan fàáṣìlò tètè ẹ̀mọ́ bá bá fúnpa gbogbo ẹ̀yìn tẹ́ tó ẹ̀gbọ́n kí mọ́síláàmù lọ́wọ́ lọ́wọ́ àlùkọ́sì wà lọ́kùn àbáwọ̀ tẹ́ bá fẹ́ pa nǹkan tó fẹ́ fẹ́ àjò náà kàn kàn fúnpa ìgbà ẹ̀fẹ́ dú ẹlẹ́dùn dùdùdù ẹlẹ́dùn Muhammad sọ̀rọ̀ èyí fẹ́rẹ̀ lè fi dà àbò tó sọ̀rọ̀ ọ̀gbẹ́ tó fẹ́ fi dùn kọ́kọ́ lọ fún dáadáa máyì máyì lẹ́yìn débi tó ti pálápàálẹ̀ ó ní ká bá dáadáa dóbi ìran ẹbí mú òun dáadáa ṣe síra rẹ̀ ìdílé kò tó ń ṣe dáadáa sẹ́lẹ̀ yusuf ayé yusuf iná lọ́wọ́ ayé amúrú bìlẹ̀ adẹ ẹ jẹ́ sọ gbẹdọ̀ fún wa lọ́jọ́ kan ní ọ̀rọ̀ kan sọ ọ wá sáà dúdú òbí lọ́jọ́ bí àdúgbò bẹ̀ ló bá yára fún yẹn. Rasul yang wa Nabi Muhammad sallallahu alaihi wasallam. Ini wanda dia. Tapi ini surat ini surat dia. Ini ada banyak sama ini Muhammadiyah yang ada hadis juga. Bahasa Tirmidzi, bahasa di Jamil Zairo. Dan ini Tirmidzi. Ini orang kan dia. Rasul ini surat. Ini yang ada ini orang yang ada. Ha. Ini memang sahibu ọkọlọ kọlọ sọ̀rọ̀ ta ló mìíràn fún mi ta ló mìíràn fún mi ó bá tọ́ kàṣẹ ní ẹnu sàánú à ẹlẹ́bi ní tàkùnmọ̀ ìgbẹ́jọ́ rẹ̀ sọ mí olùsí dáadáa sọ dáadáa àrẹ fún

àwọn èèyàn mọ̀ ní ìṣàrà àwọn èèyàn mọ̀ ní òun ẹ̀ ń ṣe mùsùlùmí ìka ẹsẹ̀ ìtìlẹ̀ ìka ẹ̀ tí ọ̀gá ti láàánú tí ọ̀mọ dáadáa ṣe kí sì ìsìláàmù yẹn kí sì ìsìláàmù yẹn ó ìlànà àmọ́ràn bèèrè àádìrí déédé pẹ̀lú gbogbo ọ̀nà tí wọ́n gbà ṣàlàyé rẹ̀ ní bẹ́rẹ̀ gbogbo ìdókòwò lásìkò wọ́n ní ẹ̀sà ń ṣe dáadáa ṣíṣe dáadáa sí ọba tó dá wa tó ń ṣe dáadáa sí wa ọlẹ́kọ̀ọ́ ṣíṣe dáadáa sáwọn táwọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ṣíṣe dáadáa sáwọn fẹ́ràn ọba lè sábàbí àti gbé ilé ayé wa nígbà tó ń bẹ lágbà tó àti òṣìmá ṣíṣe dáadáa sí àwọn ènìyàn ẹgbẹ́ wa kó gbà ṣíṣe dáadáa sáwọn ẹranko mo máa máa mọ́ta wọn pẹ̀lú àwọn ẹranko yẹn wá káyọ̀ bá a máa pàtàkì ṣíṣe dáadáa ṣètò rẹ̀. lára ni lára ọjájú láyé ẹ̀rọ fún omi kò sí ìyẹn alága ayọ̀ dájú ẹgbẹ́ ayọ̀ láàánú ọlọ́run fún láàánú wa o wá ilẹ̀ káwá yà á àmọ̀ mẹ́ta tó kù á díẹ̀ àbẹ̀yẹ lọ́jọ́ mẹ́jọ kọ́ra jẹ́bi máa ṣùgbọ́n ìgbà ilẹ̀ gbogbo aláṣùmọ̀ wa bá a bá ti ní ìmọ̀já yẹ́kọ̀ọ̀bá alásùnmá tí ìgbéyàwó àti ẹ̀ka ẹbí wa ìjà ṣe dáadáa sí o yẹ́kọ̀ọ̀bá àdúgbò ibi tó ìwé àwọn tí wọ́n kọ́ lẹ́sẹ̀gbẹ̀ bẹ́ẹ̀rẹ̀ alásùnmá tàbádé alásùnmá ìbí alákọ̀ọ́kọ́ alásùnmá àbádé olẹ́lẹ́kẹ̀jì ó lè má sí mi gíga bí oṣù ó lè má sí láàrin àwọn ẹ̀yà rẹ síbẹ̀síbẹ̀ ọjọ́ rẹ̀ ṣe dáadáa sáwọn akẹ́kọ̀ọ́ gbọ́n gbé bọ́lá ti kádàrá pa àyọ̀gbà àmọ́ dàámà nìyẹn ọlọ́run wọlá ìgbèbè rẹ̀ ṣe wá lórí dídì ọlọ́run wọlá ìjẹ́ ọ̀kan ṣoṣo rẹ̀ ṣe wá ní ẹni pé ọlọ́run bó ti dáadáa sọ̀bọ̀ pé ìlú ti dára fáwọn yẹn ọlọ́run ṣe wá láàánú dàánù rẹ̀ bọ̀ wá ibi táàánú rẹ̀ dé lórí wa lórí ọlọ́run tó pàkó síbẹ̀ dáadáa ọwọ́ gbà lórí ara wa lórí àwọn ìyàwó wa lórí àwọn ọmọ wa lórí àwọn ẹbí wa gbogbo àwọn tí wọ́n bá ń ṣàkóso mọ́ṣáláṣí mọ́ àwọn ìyá ìyá ìyá ìyá ẹ̀ ní fojú sunkún àwọn ọmọ yẹn ọlọ́run ọ̀la ìjọba ìdíje tí wọ́n fẹ́ ní àwọn ọba ṣe kúrò yóò ṣe fáwa náà o ìyẹn wà láti lè yìí wọ́n fẹ́rẹ̀ yìí dára tẹ̀lé